ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yín ògo ìgbàlà àtẹ̀mí àtàlejò mi náà láti jọ wà níkàlẹ̀ ẹ má gbàgbé àkórí tá a fi ń bá a sọ̀rọ̀ lórí ètò ògo ìgbàlà lénìí òun náà ni jẹ́ kí ìjọba rẹ kí ó dé talento níjọba tá à ń sọ yìí ẹ̀yin náà ti gbọ́ wípé ìjọba mẹ́ta ló ń ṣàkóso ayé yìí àkọ́kọ́ ìjọba ọlọ́run ìkejì ìjọba sátánì ìkẹta o. òun ni ìjọba àwa ènìyàn. ìjọba àwa ènìyàn àmọ́ èyí dáa jù tó ń fúnni ní ìsinmi ayérayé tó máa mú kí ògo ènìyàn kó búyọ ẹ má gbàgbé bíbélì wípé ohun gbogbo tí olúwa dá ó ní dáradára ni kò sí ẹni tọ́lọ́run dá tí ò dá tògótògó mo sọ síwájú hmm. mo ní ohun gbogbo tí ọlọ́run dá báyìí kò sí àṣìṣe kankan nínú ẹ̀ èmi àti bàbá àti ẹ̀ tí ì fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ kémi tiẹ̀ tó sọ̀rọ̀ ìyànjú tèmi sí àwọn obìnrin ẹ rí i pé ẹ̀mí mímọ́ ọlọ́run fúnra rẹ̀ ló gbétò tèmi kalẹ̀ lórí ètò Ògo Ìgbàlà lórúkọ Jésù Kristi gbogbo ìre tí ti sún sáyé gbogbo wa lórúkọ jésù kristi ìṣẹ̀dẹ̀ mi àti yín kò ní í fò lórúkọ jésù kristi bàbá wa ó yá ẹ̀já tẹ̀síwájú. gbogbo ẹ̀yin ará alẹ́ mo fẹ́ kẹ́ gbé ọwọ́ méjèèjì lé orí bá mi kọ orí yìí orí mi ooo orí mi yìí Èdùmàrè ti pa láṣẹ pé orí mi àdìrẹ orí rẹ̀ á padà dire ni. àmì lórúkọ jésù. ó ṣeé ṣe kó o ti wun ara rẹ pin wọ́n ti lè máa kọ́ ọ wípé kó o yálé aláwo hmm. wọ́n ti lè sọ fún ọ wípé wọ́n júwe ibì kan fún ọ tán pè ní eléwé arẹmọ hmm. ṣùgbọ́n èmi sọ wípé eléwé arẹmọ tí ó ga jù òun ni ọlọ́run torí pé kì í fọmọkọmọ fún ni ọmọ tó bá fi fún ọ ní ilé onífá ó lè jọ ọkulẹ̀ èyí tó bá fi fún nínú oníṣègùn ó lè pa ọ́ lẹ́kún ṣùgbọ́n ó jẹ́ mọ̀ wípé ọmọ bọ́ọ̀lùgì ò sí lọ́wọ́ ọlọ́run ọmọ gidi tí ń ṣàkóso ayé ni nígbà tó pẹ́ tí àná ti ń ṣe tó ti bẹ̀ sí ní sun ẹkún mo fẹ́ júwe ibi tó wà fún ọ lọ sínú ìwé Sámúẹ́lì ìwé Sámúẹ́lì kínní. Sámúẹ́lì kínní. orí kínní. Samueli kínní. Orí kínní. Orí kínní. Àwọn bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkẹfà gbólóhùn kan wà ní ẹsẹ̀ ìkẹfà yẹn tí ó ní agbára. Samueli kínní. Bẹ́ẹ̀ni. Orí kínní. láti ẹsẹ̀ kẹfà. Kẹfà Orogun rẹ̀ pẹ̀lú a sì máa tọ̀ ọ́ gidi a sì máa tọ̀ ọ́ gidigidi láti mú un bínú nítorí tí olúwa ti ṣe é olúwa ti ṣẹ́ ní inú bí òun ti máa ń ṣe bẹ́ẹ̀ lọ́dọọdún nígbà tí anna bá gòkè lọ sí ilé olúwa hmm. bẹ́ẹ̀ ni penina ìmáa bá inú rẹ̀ jẹ́ á máa bà nínú jẹ́ nítorí náà á máa sọkún kò sì jẹun nígbà náà ni ekana ọkọ rẹ̀ sì sọ fún un pé anna èéṣe tí ìwọ ń sọkún. èéṣe tó fi sọkún. èéṣe tí ìwọ kò sì jẹun. kí ló ṣe ọ́ tó jẹun. èéṣì ti ṣe tí inú rẹ fi bàjẹ́. èmi kò wá sàn fún ọ ju ọmọ mẹ́wàá lọ bí. ó sàn ju ọmọ mẹ́wàá ìdí tó fi sọ bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin obìnrin ẹ gbọ́ mi bí obìnrin ọkùnrin bá wà tí sọ bẹ́ẹ̀ fún ọ tó o sì tí ì bímọ ohun tó ń sọ fún ọ ni wípé ó ní ìfẹ́ rẹ ìyẹn ò túmọ̀ sí pé kí ara rẹ ó lélẹ̀ hmm. ara rẹ ò gbúdọ̀ balẹ̀ ó ní ìfẹ́ rẹ títí di ojú àmì hmm. àti di ojú àpẹẹrẹ torí pé bẹ́ẹ̀ ni ọkùnrin tó sì ní ìfẹ́ ènìyàn wà ẹlẹ́tàn pọ̀ nítòótọ́ ṣùgbọ́n ọkùnrin tó péré ènìyàn wọ́n sì wà olótìtọ́ ọkùnrin sì ń bẹ irú ènìyàn bẹ́ẹ̀ ni ẹnìkanà ó sọ fún aya rẹ̀ wípé Ah, bó tilẹ̀ jẹ́ wípé ìjọba ìyàgán ṣàkóso rẹ lásìkò yìí ìjọba kan wà tó fẹ́ mú ìpọ́njú rọ́pò ọjọ́ ayọ̀ rẹ ṣùgbọ́n èmi mọ̀ wípé ògùn bẹ nínú ayé ẹ̀ ní ọjọ́ tí mo fẹ́ ọ ṣùgbọ́n mo fẹ́ kó máa rí mi gẹ́gẹ́ bí ìdùnnú kan nítorí pé èmi náà fẹ́ràn rẹ púpọ̀ mi ì sì ní jẹ́ kí inú rẹ ó bàjẹ́ ṣùgbọ́n hmm. síbẹ̀ kò nomijé rẹ dànù. Hmm. Bíbélì sọ wípé bí gbogbo wọn ṣe ń jẹun bí wọ́n ṣe pín ìpín fún gbogbo wọn bẹ́ẹ̀ náà ló kọjá lọ Bíbélì sọ wípé ohun tí àná ṣe ó jẹ́ ìpèníjà fún gbogbo ẹ̀yin obìnrin tẹ́ bá ń gbọ́ mi lásìkò yìí láti fa ìjọba kí ìjọba tó fẹ́ bọ ọjọ́ ọ̀la rẹ jẹ́ ìjọba tó fẹ́ bọjú ayẹyẹ rẹ jẹ́ ìjọba tó fẹ́ ba ìpinnu Ọlọ́run jẹ́ lórí rẹ lórí ìgbéyàwó rẹ lórí ètò ìṣúná rẹ lórí ìwọlé àti ìjáde rẹ àti lórí àyànmọ́ rẹ o gbúdọ̀ kọ́ ẹ̀kọ́ yìí láti fa ìjọba bẹ́ẹ̀ ya ohun tó ṣẹlẹ̀ sí Anna ní ọjọ́ náà máa gbọ́ mi Bíbélì sọ wípé nígbà tí wọ́n dé Ṣílò kò jẹun ó wá lọ wá ibì kan ó bẹ̀ sí ní bá Ọlọ́run sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tán parí àdúrà tán ní break ló ṣẹ̀ tó ń wá pabùdó ti àdúrà hmm. ẹ̀yin tẹ́ máa lọ sílé àdúrà nígbà tẹ́ bá dé ṣọ́ọ̀ṣì tẹ́ máa yan ẹnìkan lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ yín tẹ́ máa bá tojọ́ hmm. mo fẹ́ sọ fún ọ ibi alákóbá rẹ nìyẹn ẹni tá a pa ọ lójókòó ti yẹn hmm. ẹni tá a kó bá ìrìn àjò rẹ lójókòó ti yẹn ẹni tó máa san ọmọ ọlọ́run tá a sọ ọ̀dọ̀ ta ọlọ́run lójókòó ti yẹn nípàdé àdúrà wọn kì í lọ́rẹ̀ẹ́ nípàdé àdúrà oníkálukú pẹ̀lú tiẹ̀ ni o gbúdọ̀ wá gbìyànjú nígbà tó bá ti wà ní ibi àdúrà ọlọ́run nìkan lọ̀rẹ́ rẹ nígbà táyé rẹ bá ti dáa nígbà náà ló lè lọ́jọ́ àṣeyẹ nítorí pé lẹ́yìn ìgbà tí ènìyàn bá tó bá ti gba àdúrà lọ́pọ̀lọpọ̀ tán òun náà ṣe sọ pé àṣeyọrí òun ni àgbà fáàrí kò sí fáàrí fún ẹnikẹ́ni tí ò tí ì lu àlùjọ nínú àdúrà hmm. tó bá sì ń kí ọ wípé aládùúà ni ọ aládùúà ni ọ wọ́n yín mú sí ọ ni o ó dìgbà tó bá pè ọ lórí ire nínú àdúrà tó bá sọ pé àdúrà gbè ọ Hmm. àdúrà pé ọ hmm. ọmọbìnrin kan ó fún ọmọ rẹ̀ ní àdúrà gbèmí nínú ilé ìjọsìn ọ̀dọ̀ wa ohun tó ṣẹlẹ̀ sí ọmọ yẹn ni wípé ní ọjọ́ tí wọ́n bí ọmọ yẹn ní hospital bí wọ́n ṣe bí ọmọ yẹn tán wọ́n discover pé ọmọ yẹn ò lẹ́jẹ̀ hmm. lọ́mọ tó ṣẹ̀ bí bọ́n ṣe rọ bọ́n ṣe gbìyànjú láti eh, tọ́jú ìyá náà gbìyànjú náà láti rescue ọmọ kí ọmọ má bàa kú kí ìyá lè wà láàyè nígbà tó tó àkókò kan wọ́n bẹ̀rẹ̀ sí ní gba ẹ̀jẹ̀ sí ara ọmọ yìí wọ́n wá gbàdórí pàǹtì kẹta mo fi pé dókítà wa sọ fún wọn yìí pé eléyìí ṣe lásán ọmọ tí wọ́n ṣe bí. tán ṣe bí ah, nígbà tí dókítà wa sọ fún ẹ pé kì í ṣe lásán ìkan lára àwọn nọ́ọ̀sì ọlọ́wọ́ sọ pé òun ní nọ́mbà pásítọ̀ kan bẹ́ẹ̀ òun lè pè wọ́n báyìí kan pè fún wọn bọ́n ṣe pè mí èmi kan mò ń ṣiṣẹ́ kan lọ́wọ́ mò ń kọ̀wé lọ́wọ́ torí mo ní ìfẹ́ láti máa kọ̀wé ìwé yẹn ni mò ń kọ lọ́wọ́ bí mo ṣe stop ta ni yẹn o lọ́wọ́ sọ pé òun lágbájá mo tiẹ̀ sí kí mi mẹ́ pọ̀ ọ̀ràn ti wà ńlẹ̀ ó ní dáàdi olẹ́nìkan ní pírọ́blẹ́mù báyìí ó lò lòun fẹ́ kí n bá òun gbàdúrà fún ẹgbẹ́ fóònù fún wọn mò ń gbàdúrà fún bí ìyá ọmọ yẹn ṣe ṣàlàyé fún mi tí mo gbàdúrà fún tán Ah, ah. gbọ́ ẹni tí ń bẹ lẹ́yìn ìdányè ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ sí ọ ẹni tó ń fi tó dúró síbi òkùnkùn ayé tó ń fi ọmọ orógun ro ìdílé rẹ wípé ò ní ní ìsinmi gbogbo ẹni tó sọ wípé àbíkú ọmọ lòun á fi bọ́ ọjà ìdá ọlọ́run láti òkè ọ̀run wá ó yẹ kó lọ mú ẹ̀jẹ̀ wọn lójijì rẹ. Ah, ní lórúkọ jésù kristi. ohun gbogbo tó dìdìdì tí olójú títú tó fi gbé ìṣẹ̀dá mo pa ní àṣẹ ọ̀wọ́ ẹnu ọlọ́run ó yẹ kó lọ já gbogbo rẹ sọ́dà nù. ní jésù kristi. nígbà tí mo lọ́lọ́run sọ fún mi wípé sọ fún ìyá ọmọ yẹn kó kí aleluya méje wípé agbára tí ń wu ẹ̀jẹ̀ ọmọ yẹn pé wà ń bẹ̀ yẹn hmm. kì í ṣe ojú àlá o kì í sì ṣe ní ọ̀sán kì í ṣe ní alẹ́ o ní ọ̀sán gẹ́gẹ́ aleluya méje tí ìyá ọmọ yìí máa ké báyìí ìyá ọmọ òun náà máa gbọ́ mi báyìí aleluya méje tó máa ké ní inú hospital níbi tí wọ́n ti tọ́jú ọmọ ẹ̀yẹ àdàbà ńlá ẹ̀yẹ ńlá kan lọ́lọ́ṣà ìdẹ́ bọ́ sílẹ̀ bíi Hmm, ìgbà tó ń dìbò testimony ó ń fi ṣíà kan júwe àwọn plastic ṣíà tó wà nínú church ó ní ẹyẹ yẹn tó ṣíà yẹn hmm. àti àti dókítà o àti nọ́ọ̀sì o òdìbò ló ń yàgò òun <laughs> nìkan ni ò lè fọmọ rẹ̀ lẹ̀ tó dúró ti ọmọ yẹn ṣùgbọ́n ohun tó wá bá àyàn lẹ́rù ni wípé lẹ́yìn ìgbà tí ó tó àkókò tó lòun dì mọ́ ọmọ yẹn ó lòun mọ bó ṣe disappear ó lẹ́yìn yẹn lọ ọjọ́ yẹn ni ẹ̀jẹ̀ dúró lára ọmọ yẹn hmm. wọ́n bàtán máa fún ọmọ yẹn ní orúkọ àdúrà gbèmí ni ó dìgbà tí ìwọ náà bá bá ṣe àdúrà débẹ̀ kó o tó lè sọ ipò jèrè àdúrà. bẹ́ẹ̀ni tó o ti lẹ́rìí táyé ti rí ẹ̀rí yẹn tó gbọ́. ẹ̀rí yẹn gan lè ṣe àdúrà rẹ. bẹ́ẹ̀ni. ó pẹ́ tó ti sun ẹkún. ó pẹ́ tó ti fomijé fún irúgbìn. lórúkọ jésù mo sọ tẹ́lẹ̀ ní orúkọ jésù kristi tẹ́ násárẹ́tì ìṣẹ̀lẹ̀ ìyanu ńlá tá a mú kó ní èrí ìwọ tí ń gbọ́ mi ìṣẹ̀lẹ̀ ìyanu ńlá tá a mú kí ìwọ náà kó fi inú soyún ìwọ tí ń gbọ́ mi ìṣẹ̀lẹ̀ ìyanu ńlá tá a mú kí ìwọ náà kó fi ẹ̀yìn gbé ọmọ pọ̀n ní orúkọ Jésù lónìí ó yẹ kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀. mi lórúkọ Jésù àwọn kan tẹ̀ tún wà nínú ìjọ wọ́n máa sọ fún olùṣègùn tán pé ẹ wọn kì í ṣe àkóso ìjọba ṣe ń ṣe yìí àwọn mínísítà tó wà lábẹ́ yín gan wọn lẹ́mìí ọlọ́run ṣó yẹ kó máa sọ bẹ́ẹ̀ fún òjíṣẹ́ ọlọ́run tọ́lọ́ ń gbé sórí wọn. ah bí ẹni wípé ènìyàn nawọ́ sí ọ̀run rẹ̀ ni nítorí pé ọ̀run ọmọ lòbí ẹ̀ hmm. ẹni bá ti jẹ́ olùṣọ́ àgùntàn lórí rẹ ọ̀run rẹ ni tó bá ti lè kọjá àyè rẹ sí o lè má jẹ́ ènìyàn mọ́ ah, mo rántí olùṣọ́ àgùntàn kan nígbà tó fi bàbá kan jẹ ṣíàmà ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ sí mànú yìí ó ní anointing ọlọ́run ń lò ṣùgbọ́n bàbá yìí wọ́n fi jẹ ṣíàmà wọ́n ti fi jẹ oyè kan ṣáájú ló wá sọ pé bàbá yìí iṣẹ́ olótúyẹ kan fi jẹ ṣíàmà níbi tí irú wọn yìí wà àwọn pásítọ̀ kan wá wọ́n sọ fún yín pé àwọn náà ti ń pè inú wọn ò dùn sí ìwọ ló yẹ kó bá wa sọ fún olùwà ah, lọ bá ó ní ọjọ́ wo ni olùwà lè bá nulẹ̀ ẹnìkan wá sọ fún yín pé àárọ̀ ọ̀la wàá bá òótọ́ ó lọ bẹ̀ ó lọ bá a ah, tó bá ní ìgbéraga gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run bí ara rẹ sílẹ̀ o ẹni bá wà ní orí ènìyàn lè sọ ó lè túyàn dá nítorí pé ah, èdìdí lọ̀rọ̀ ayé ẹni tó bá sọ sí nìkan ló mọ̀ túmọ̀ rẹ̀ tó bá sọ ní ire wàrí èsì rẹ̀ tó bá sọ ní ibi wàrí èsì rẹ̀ pé wọ́n gbàdúrà ibi ò ní bá ọ ò ní kọsẹ̀ ò ní kọnu kó tó mọ nǹkan tí ó ṣẹlẹ̀ ìjẹ́jẹ́ mọ̀ wípé mo fẹ́ sọ tẹ́lẹ̀ kan ọ̀rọ̀ kan jáde láti inú ẹ̀mí wá hmm gbogbo ẹ̀yin ọkàn tí sunkún lọ́wọ́. lórúkọ jésù. gbogbo ẹ̀yin ọkàn tó wà ní ìkóríta tí mò ń fi wàásù lọ́wọ́ yìí. lórúkọ jésù. gbogbo ẹ̀yin tó mi jẹ́ ń jáde lójú yín pòrò pòrò. mo sọ tẹ́lẹ̀ láti òní lọ. ìyanu tá nomijé rẹ dànù. ìyanu tá mú ìsọlẹ́nu rẹ kúrò. ìyanu ìyanu láti ọ̀dọ̀ ọlọ́run wá. tá paṣọ ẹ̀gàn rẹ ya. tá paṣọ àìlọ́lá rẹ ya. mo gbàdúrà lónìí irú ìyanu bẹ́ẹ̀ ó yẹ kó ṣẹlẹ̀ sí ọ àmín àmín àmín ní orúkọ jésù. man of god yẹn lọ bá ìránṣẹ́ ọlọ́run yẹn ẹ ẹ sàmú fẹ́ rí yín ni ó ní ọkọ àárọ̀ ó ní ẹ má ì tí kí ó ní nǹkan tó ń fẹ́ wá sọ kí ló fẹ́ wá sọ ó ní gbogbo wọn náà ti fẹnu kò ó ní bó ṣe jẹ́ ẹ̀yin nìkan náà fún ní gbogbo oyè yẹn ó ní àwa náà kò sẹ́nìkan tó lè sọ wádà aláìmọ́ṣe níbí hmm. oyè àwa náà jẹ́ ọtọ́ sẹ́ni tó àwa náà lè ṣe àwa náà lè ṣe kódà lè ṣe jù yín lọ ah. ẹ̀yin ò tẹ̀ kàwé àwa kàwé ah. bàbá yẹn ní no problem ó ní nǹkan tó kàn máa ṣe ni wípé ó ní súnmọ́ òun síbí bàbá yẹn gbé òróró ó dẹ̀ dorí òróró yẹn kodò ó ní kí ló rí yẹn ó lò òróró ni ó ní kí lòun ṣe ó lò dáadáa nù ó ní gbogbo ìfòròyìn tó fi jẹ́ ènìyàn láyé ó ló tán lónìí ó lò nílò òun fi jọ́ ohun gbogbo tóun fi jọ́ òun fi hàn án ìjẹ́jẹ́ mọ̀ ipò tí kò ní ìránṣẹ́ Ọlọ́run agbégi lódò ló ń tì báyìí. lórúkọ Jésù Kristi àtẹmí àti àníjọra wà lójú níwájú Ọlọ́run níwájú àwọn wòlíì wa níwájú àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n ń gbàdúrà lé wa lórí a ò ní jọra wà lójú a ní nǹkan méjì tá a tún máa fi fọ ọlọ́run ọpẹ́ ìnáwó ó yá òkè lọ́hùn-ún.